الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́mba tí ó ṣẹ́mi ẹnìkọ̀ọ̀kan wa bí àsìkò yìí àmì Allah subhanahu wa ta'ala àwẹ̀ Ramadan tá ń gbà ìkọlọ̀mba kó má ṣe gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa bákan náà gbogbo àdúrà wa kọlọ̀mba kí ó gbà àwọn àdúrà wa ohun tá a máa gbéyẹ̀wò lórí ètò wa lónìí òun náà ni àwọn ìgbà wo ni àdúrà máa ń gbà bákan náà kí ni àwọn àdúrà tá a lè máa ṣe fún àwọn ìṣòro kọ̀ọ̀kan tó bá ń kojú wa pẹ̀lú ògbó ọlọ́run ọba àwọn ṣéèkì wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala falyatafaddal tó ní ká máa bẹ̀rún lérí gbogbo àwọn ìṣòro tá a bá ní wa adana bi ijabati du'a ọlọ́run ọba ta dúpẹ́ fún yìí ọba yìí náà ló wá sàdéhùn fún wa yí pé gbogbo ẹni bá ti ń sàdúà tọ́fagbára mi ilẹ̀ yàtọ̀ sí agbára àdúà òun máa dáhùn àdúà àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nábì wa muhammad alladhi bayyana lana awqata wa ahwala ijabati du'a ànábì tó jẹ́ pé ó sọ̀làyé fún wa pé ọlọ́run máa ń gbàdúrà o ọlọ́run máa ń gbàdúrà o àmọ́ àwọn àsìkò báyìí ọlọ́run máa ń gbàdúrà jùlọ ànábì sọ̀làyé àwọn àsìkò náà fún wa kò sásìkò tọ́lọ́run rí gbàdúrà àmọ́ ànábì tí ó yẹ wáyé pé àwọn àsìkò kan bẹ tọ́lọ́run aláàmà ń tètè gbàdúrà àtàwọn àṣẹṣe kan tá a bá wà tọ́jú pé tá a bá ṣàdúrà ń bẹ àdúrà tètè máa ń gbà ìkẹ́ ọlọ́run ọlọ́run kọba nàbìnà wa ala alihi wa sahabi ajma'in kọba àwọn ará lẹ́ra àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀mà yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ni àwòkọ́tù ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́wọ́ bá ní yas'aluhu gbogbo tí ń bẹnu sánmà àtilẹ̀ yas'aluhu ọlọ́wọ́ bá ní gbogbo wọn ni wọ́n ń pè ọlọ́run gbogbo àwọn tó wà sánmà kò lè rọrùn fún wọn àfi ká máa pè ọlọ́run ọlọ́run gbogbo àwọn tó kulla yawmin huwa fi sha'an ọlọ́wọ́ bá ní dojoojúmọ́ ilò ń bẹ lẹ́nu iṣẹ́ àwọn afá ní kí ni iṣẹ́ tọ́lá ń ṣe òun náà ni pé yóò fẹ́ ni ó wù yóò gbà lọ́wọ́ ẹni tó bá wù yóò gbẹ ẹni tó bá wù ga yóò rẹ̀ ẹni tó bá wù ńlẹ̀ yóò ní káwọn èèyàn wálé ayé yóò sì ní káwọn míì kan jáde láyé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń dáhùn pẹ̀tù gbẹ ní bá ń ṣàdúrà gbogbo ẹni tí bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá ní kò sígbà tí ẹ ṣàdúrà tó wọ́n rẹ́dì láti fún yín ní tẹ́ bá ń fẹ́ àwòkọ́ọ̀tù wà àwàlù ìjábà ti dùá nínú àwọn àsìkò tádùá máa ń gbà tánàbí sàlàyé tọ́jọ́ pé ẹnì kọ̀ọ̀kan wa á lè mójútó òun náà ní Laylatul Qadri òru Laylatul Qadri tàbátí kí magrebi tán títí tálífàjáde ó fi yọ òru náà ọlọ́run fi sí ọ̀kan nínú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ẹnìkan kan máa wò báfà kan bá ní Laylatul Qadri ọlọ́run gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wá tó bá gbẹ̀yìn Ramadan láàmà dìde láàmà bẹ̀ lọ́hùn gbogbo àdúrà tó yìnbá ṣe ń jọ́nà ọlọ́run ọ̀sẹ̀ kìíní ọlọ́run ọgbà lọ́wọ́ yẹn ọlọ́run bá ní tanazzalul malaikatu warruhu àánú fún gbogbo àwátá wà lérílẹ̀ ayé títà lẹ́fàjà rẹ̀ fi lọ ẹni bá wá ń sàdúrà lóògùjọ́ náà gbogbo ń tọ́ba béèrè ọlọ́wọ́n bá àlá yóò fún ọlọ́wọ́n bá ní fi ha lóògùjọ́ yẹn yóò fọ́rọ́ kó kó lo amúrin hakim gbogbo in tí yóò ṣẹlẹ̀ ṣẹ̀dá lọ́dún òru yẹn ni wọ́n yanjú ẹ̀ yọ̀dà kó dìde ní gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wà ọwọ́ àsìkò ń gé òru kàtàwí àsìkò yìí ẹ̀ẹ̀kan lọ́dún náà ẹlẹ́ẹ̀kejì nínú àsìkò tàdúrà máa ń gbà afúlùfúlù áhùrùmílẹ̀ lẹ́yìn òun náà ni tàbádá òrùsù mẹ́ta ìdákẹ́ta ti gbẹ̀yìn tọ́jẹ́ pé ìmọ̀ ń bọ́ sásìkò sàárì kó tó di pé wọ́n pèrún àlùfájàrí tilẹ̀ bá má bọ̀ àsìkò yìí ọlọ́run ọba àlá ìmọ̀ sọ̀kalẹ̀ ti sánmà ayé yẹ̀lẹ́ kò bí jàláàlì yìí bí ó sì sọ̀kalẹ̀ ó yàtọ̀ sí báwa sí sọ̀kalẹ̀ anábì ni yẹnsìn rabbuna tabaraka wa ta'ala anábì ni ẹ̀rí ọlọ́run ọba wa ọba tó tóbi jùlọ ìmọ̀ sọ̀kalẹ̀ ila sama ìdúnìyà wọ́n sì sánmà ayé kúlà láìlàtì ní gbogbo orúkọ kan hina yabqa sulsul layl al-akhir nínú ìdákẹ́ta ti gbẹ̀yìn tí ló fi má ọlọ́run bá aláà ní máa ń sọ̀kalẹ̀ ti sánmà ayé sísọ̀kalẹ̀ ti tọ́lọ́run ọ̀yàtọ̀ sí ti tiwa o àmọ́ yọ sọ̀kalẹ̀ fẹ́yọ̀ kúlù ọlọ́run máa wá sọ pé man yad'uni tani ń sàdúà fa astajiba la kí mi sì dà lóhùn tani ń sàdúà tani ò sùn tani ń sàdúà ọlọ́run bá ẹni tí bá ń sàdúà nígbà ní wọ́n dá lóhùn wọ́n máa yẹsẹ̀ alùmí ọlọ́run níta ní bèèrè nǹkan lọ́wọ́ mi nǹkan pọ̀ lọ́wọ́ mi fa ohun tí yà kí n bu fún nínú tọ́wà lọ́wọ́ mi máa yẹsẹ̀ tẹ̀kfẹ́rù ni ta ni ń wá mi lálàkọ̀rí jìn tó ti sẹ̀ lọ́sàn tó ti dáràn tó ti wọ wàhálà látara ẹsẹ̀ fa agbèfẹ́rẹ́dà kí ni ó sì fẹ́rí jìn báyìí àsìkò yìí lọ́run máa ń dọ̀ máa yà jù ọwà ọmọ dìde ó sì lọ́hùn ó sì sàdúà hátà yàn fẹ́jẹ̀rẹ̀ fẹ́jẹ̀rẹ̀ títí ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àwọn àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀jẹ̀ àmà bẹ̀rẹ̀ ọ̀bà níbẹ̀ gbogbo òṣòro tí n bá ń báyìí tí n bá ní dìde kátó kásùbà kátó kírun alfajir ọlọ́wọ́n bá aláwọ̀ padà gbàdúrà rẹ̀ kò sì ní pẹ́tà lọ́wọ́n fi gbà kọ́lọ́ mọ́sá gbàdúrà ní kọ̀ọ̀kan wa òmìnira ọkọ̀ ti àìjábá nínú àwọn àsìkò tádùá máa ń gbà bẹ́ẹ̀ ní azan wal iqama láàrin pé wọ́n pèrún tán kó tó sì kọ́mà mọ́sálásí lọ́wọ́ ní ilé lọ́wọ́ ní ọ̀nbọ̀ láti lé lọ sí mọ́sálásí náà ní gbìyànjú kọ́ máa bẹ ọlọ́run ọba ọlọ́run máa ń gbàdúrà láàrin ìgbà tí wọ́n pè rún tákà tó sì kọ́ ọmọ òmìnira kọ́ọ̀tì ìjábá nínú àwọn àsìkò tádù a máa ń gbà inda nida ìsọ̀lẹ̀wá ti mafurudọ̀ tí wọ́n bá ń pè rún ọ̀ràn yàn allahu akbar allahu akbar wọn ò wí sí làdáni wí ọwọ́ àbèrè nítorí fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa tètè gbàdúrà tó bá parí gbogbo àsìkárò ẹ̀yìn ìrun tán ọ̀sẹ̀sẹ̀ wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìrun ọ̀ràn yẹn àdúrà máa ń gbà inda nuzul al-matar iná àwọn àsìkò tádùn àmọ́ ń gbà ó náà nígbà tó jọba rọ̀ gbogbo ibi tó bá wù kọ́ wà tẹ́wọ́ kó bẹ̀rẹ̀ orí lọ́dọ̀ ọlọ́run bá wa nínú àwọn àsìkò tádùn àmọ́ ń gbà inda sujud ba'da tó bá min rabbihi wa huwa sajidun fa akthir du'a anabi ní àsìkò tí ẹrú máa ń súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ jùlọ pẹ́kipẹ́ki òun náà nígbà tó bá fẹ́rí kalẹ̀ anabi ní fa akthir du'a ẹ pọ̀lá du'a tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ ẹ máa béèrè tẹ́ ẹ bá fẹ́ nígbà tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ nígbà ní súnmọ́ Ọlọ́run ọba jùlọ ẹ tètè wá béèrè tẹ́ fẹ́ Ọlọ́run máa gbàdúrà tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa nínú àwọn àsìkò tádùá qabla taslim kó tó sálámà ó ti ka àtàyà tán tashahud ó ti ka àwọn àdúrà tán ní ká máa ka ọkà gbogbo ẹ̀ tán ó kò kọ sálámà ó wà béèrè tó fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kátó sálámà yìí ọlọ́wọ́n a máa gbàdúrà òun wí nǹkan ọ̀fẹ́ tán ó sálámà lẹ́yìn rẹ̀ nínú àwọn àsìkò tádùn amáńgbà òun náà ni ẹ̀yìn àlàásàrì níjọ jimá títí tó ń fi wọ̀ tàbátí káṣírìtà níjọ jimá kì í ṣe wàzífà lọ́ọ́ máa ṣe tẹ́ máa lu ìlú bàndírì mọ́sáàtì eléyìí ní kọ́lọ́ọ̀rán yín ànábì ò sì yẹn èyí tá ànábì ń ṣe ni pé lẹ́yìn àlásàrí jọ jímà ànábì ojú okòó ní yàrá yóò máa sàdúrà yóò máa bẹ̀lọ̀ àwọn sọ̀hábà wọn máa jòkó ní mọ́sálásí lọ́tọ̀ọ̀tọ̀ wọn èsì wàsífà wọn jòkó lọ́tọ̀ọ̀tọ̀ kálukú máa béèrè tí máa fẹ́ wọn máa ka tọba ti sinu tán gbàrà tó fi kankan sẹ́nu ní dẹ́kun rẹ̀ báyìí kò tẹ́wọ̀ ni anabi ni tàdá àtàtò ni anabi ni àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ láàtọ̀ rọ́dù dáwọ́ tó hàn ọlọ́run ní dádùn àwọn padà alimami adil adarí ìlú ti ṣe déédéé tọba sàdúrà àdàrí ògbà tóró ní tọ́jú àwọn ẹrù ọlọ́run nílùú wọ̀sọ́ imọ̀ hínà yòfútóró ẹ̀rí ẹni tí ń gbàwẹ̀ nígbà tọba sínú gbàrà anabi ni tọba tọrọ ọlọ́run fún wọ̀dá wọ̀tòlùmọ̀tòlù ẹni tá a sàbòsí fún tọba ṣe èpè rẹ̀ ó mú yàn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ nù kọ́ ló mọ́sá sọ ní kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ wọ́n sọ wà lálábò sí jama nínú àwọn àsìkò tádùá máa ń gbà àdúrà ò bá bẹ̀rẹ̀ òdò oníkéyìn máa sàdúrà lẹ́yìn ìgbà tó bá ṣe àlùwàlá tán tó bá ti kàṣíkàrù tá a máa ń ka lẹ́yìn ìgbà tí yaba sàlùwàlá tán ọ wà béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa sọ pé Allahumma igfiri li dhanbi ọlọ́mọsá fèrè ẹsẹ̀ mi dì mí owó sá ilé fi dárí mọ́sá gbà mí láàyè fún mi ní ilé tó fẹ̀ wọ́n ti máa gbénu ilé tó há wa bariki li fi rizqi wá fi àlùbáríkà sínú àrísìkì mi wọ́n náà máa ń wí bàtó fi wá àsìkò díẹ̀ èyí padà ó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ Allahumma igfiri li owó sá fi dárí wa bariki li fi rizqi nínú àwọn àsìkò tó anábì ní ẹ̀bẹ̀ lọ́wọ́ bá o Allahumma inni as'aluka min fadlik ìwọ lọ́wọ́ bá o ìbéèrè ọlá tó pọ̀ lọ́wọ́ rẹ̀ anábì ní ọlọ́wọ́ sì dáyà lọ́la ad-da'awatul mustajabat ilé ìní àwọn àdúrà tó jẹ́ pé ọlọ́run tètè máa ń gbà á àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run a máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba àlá kìí pẹ́ tí ibi máa ń gbà da'watul madlum àdúrà ẹni tá a ṣàbòsí fún tó bá ṣàdúrà fún yàn àdúrà rẹ̀ tètè gbà tó ti ṣípele ìpè ló tètè mú yàn dáwàtul musafir ẹni tí ń sẹ́ni àjò tó bá ṣàdúrà fún yàn àdúrà rẹ̀ ó tètè gbà tó bá ti ṣe pèlè yàn ìpè ló tètè mú yàn gbogbo ẹni tí bá ń sẹ́ni àjò ọ sọ fún pé kọ́dà fún kọ́rántì rẹ̀ nínú àdúrà dáwàtul walidain àdúrà àwọn òbí méjèèjì tí wọ́n bá ṣàdúrà fún yàn àdúrà náà ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa mú yàn tí wọ́n bá ti ṣe pèlè yàn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa mú yàn kọ́lọ́mọ́sá sọ níbẹ̀ dáwàtul waladi liwalidain àdúrà tó ń bá ṣe fún bàbá rẹ̀ pé ó wà láyé àgbàbà rẹ̀ ti kú ẹsẹ̀kẹsẹ̀ ní àdúrà náà bá bàbá náà da'watu rajuli salih àdúrà ẹni rẹ̀ òlé ọlọ́run òlé ọlọ́run yìí ọlọ́run bá nìkan lọ́mà àmẹ́nita bá fura sí pé ń tẹ̀lé tọ́lọ́n ń sin lọ́n alápẹ̀rẹ̀ dáadáa lọ́wọ́ ẹ̀ ó sì jẹ́ pé ọlọ́run nìkan lọ́mà kọ̀rọ̀ àmọ́ yìí táwa rí dáadáa ni káni kó ṣàdúrà fún wa àdúrà ẹni rẹ̀ tọ́jẹ́ wòlíì yìí ń tètè máa ń gbà tó bá ṣàdúrà fún yàn wọ́n máa ń ṣàdúrà fún yàn nínú Islam àmọ́ ń sọ fáwọn yàn kan ṣàdúrà fún wa nínú ẹ̀sìn Islam da'watu sa'imi àdúrà aláwẹ̀ náà máa tètè gbà kí ẹsẹ̀ pé wọ́n wà ní ìwọ́n tiẹ̀ ọ̀hún wà kankan lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ gbà wẹ̀ fúnjọ́ mẹ́ta wọ́n lè gbà wẹ̀ fúnjọ́ méje nílùú bídí àníyàn ọ̀dádá lẹ̀ ní o mo fẹ́ travel mo fẹ́ gbà wẹ̀ ń wọ́mọ mo fẹ́ gbà wẹ̀ ń ọjà mi lọ dédé mo fẹ́ láwẹ̀ kò sí ìyẹn nínú ẹ̀sìn Islam èyí tó wà nínú ẹ̀sìn ni pé ọgbà wẹ̀ súnà alamisi monday àbí thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run abọ́ngbàwẹ̀ Ramadan abọ́ngbàwẹ̀ àràfà gbogbo àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ súnà àtàwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ọ̀rọ̀ àyàn tó bá ń gbà tó bá wá dàsìkò tó sinú o lè wá béèrè gbogbo tó ń fẹ́ nígbà tó sinú táwọ̀ o lè wá béèrè àmọ́ kìí ṣe pé ọ wà ní ìwọ̀n fẹ́ nǹkan báyìí ọ wà wọ ọdún àwẹ̀ láì ṣe ṣẹlẹ̀ èèyàn òsínú ẹ̀sìn Islam dawatul marid wal mutar lẹ́yìn náà ni àdúrà aláàrẹ̀ tálàrẹ̀ bá ṣàdúrà fún yàn bẹ́ẹ̀ tára ní náà fi ní ká máa ṣàánú àwọn aláàrẹ̀ àwọn tára ní tí wọ́n bẹ́ẹ̀ nú dààmú ká máa ṣàánú wọn àdúrà wọn tètè máa ń gbà lẹ́yìn náà dawatul imam al-adil àdúrà eléré ìlú àbí ìmáàmù mọ́sálásí tó sì jẹ́ pé onídéédé ni ń ṣe dáadáa àdúrà rẹ̀ máa ń gbà. الواردة المجابة من القرآن والسنة إليه نعوى الدعاء تجبي ọlọ́run bá júwe fún anú koran anábì náà júwe fún anú àdìsí ipe tá a bá fi ń bẹ ọlọ́run ọba ti màsùkò tádùn àmọ́ ń gbà ọwọ́ akùnkùn ní òsè tádùn ọ̀fi gbà irú àdúrà òun ló ṣe àdúrà sí pọ̀ nílẹ̀ Yorùbá ti wà yìí orí burúkú tó wọn àtàwọn ẹbí ẹ̀ ó túbà yàzìn ó túbà yàzìn àwọn ìkọkúkọ táwọn bàbá kan ti kọ́ lẹ̀ fún wa ẹgbẹ́ tá a bá ti ń wí àdúrà wọn máa gbà tá a padà wá rí pé kọ̀lákọ́lẹ́nu hadisi kọ́dà kò ní túmọ̀ nínú èdè lárúbáwá ya dámdámà ya ìlú kí ni rẹ̀ ya ilu ya bisimilayi kando kí ni tuma rẹ̀ jalimu jalimamu kando eh, bisimilayi kara ramani kara arahimu kara gbogbo àwọn wọ́nran wọ́nran yẹn gbogbo ẹ̀là wà fún súnà láti ń gbìyànjú ká kókó ńlẹ̀ kábàá yín kó pàǹtí kò nù lẹ́yìn káwá fún yín ládùúà èyí tẹ́ máa ṣe tẹ́ ẹ̀ ní fi gbàlejò àlìjànú àhámùsà kọkọ aláwòyà sùn fún àfáà rẹ̀ pé kí ni tuma ẹ̀ náà ni ó pè àbí yìí ipò ẹ̀dá kan àhámùsà kọkọ aláwòyà sùn kí ni ọgbọ̀n ọjọ́ sọ fún ọ ní tí náà ni pé ah báwọn bàbá ṣe ní a máa wí náà wọ́n ní kò ní tòmà nídìí bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan fún ọ lóko àlìjọ̀nú mọ́ra ìwé àdúrà kádùá o ìwé àdúrà pọ̀ lórílẹ̀ ayé o mọ́ra ara kúra o bàbá mà pé ọfẹ́ bẹ lọ́hùn oṣù fẹ́ kádùá rẹ̀ ó tètè gbà ọlọ́run ti júwe ìtọ́ máa wí ànábì ti ṣàlàyé ìtọ́ máa ṣe lérí gbogbo ìṣòro kan kò sí ìṣòro kan tó yẹn ní ilé ayé tá ànábì ò ti fàdúrà lẹ̀ fún wa ipa àdúrà yìí la máa ń ṣe lérí ìṣòro náà ọlọ́run sì mú kó àdúrà táwí ó sì wà lákọọ́lẹ̀ dàárọ̀ ó kú kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ àwọn àfẹ́sì tó jẹ́ àfa sunna sọ pé mo tẹnumọ́ àfa méjì lọ́wọ́ àfa oníbídíà àti àfa sunna àfa oníbídíà ni pé wọ́n mọ̀ fún yín ló kọ́ ọlọ́run ọba tó ń gan ọmọ tó máa rẹ̀ táwọn bàbá rẹ̀ gan ọmọ tó mẹ́ àtàwọn afẹ́ ẹ̀ àfa sunna òun ní ọ̀rọ̀ ọkọ̀ fọlọ́run yóò lọ lè ṣe tẹ́ra ni kí ni ọlọ́run ní ká fi bẹ̀rù kí ni ẹmọ́jà nínú gbọ́mọ́ ilé ayé ìṣòro wà mẹ́ ẹmọ́ tún dákún ṣòro yí máa pẹ̀lú àwọn àfàkúfà àti ìsàkúsà ẹlòmíràn àtàwọn lọ ya wèrè sí ọlọ́run bàrà láàánà ní pé yé yáfà táwù lọ́wọ́ pé tó fi wá di wèrè yáfà táwù ìfitahali àbí yá rahman irhamuni ṣé n tí ń pè tó fi ya wèrè wọ́n ní kò rí bẹ́ẹ̀ nǹkan kan ní ń pè àwọn tí ń pè náà kọ́lọ̀ musa yìí ṣàánú ẹni kọ̀ọ̀kan wa dọ̀wà wọlé faraji ibn alhamdu wọlé ọ̀sùn àdúrà tí anábì fún wa tá a bá ń bẹ nínú ìdààmú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ni ẹgbẹ́ tí wọ́n máa sọ pé òun ti fẹ́ dọ̀ kọ́dà òun jẹ́ ń rò pé bóyá òun padà pokùnso ni òun wà nínú ìbànújẹ́ tó lágbára ìdààmú wàhálà wọn ni ọlọ́wọ́n bá ní àdúrà tá anábì Yunus ṣe òun náà ní kọ́ anábì Yunus ọba tó yọ ọkọ̀ nínú sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn ẹja òkùnkùn omi òkùnkùn òru ọlọ́run bá àlá ó yọ ọ́ kó nù bànújẹ́ ọ̀padà wá dùnnú ẹni bá ń bẹ nínú ìdààmú náà ọlọ́run padà yọ ọ́ kó òun náà ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọmọ tẹnumá ọmọ àdúrà tá ànábì ọba ti fún wa ní nọ́mbà a máa ń ṣe yìí tí ìpá bá kàn ní la ilaha illa anta subhanaka inni kuntu nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe tọ́lọ́run fi máa yọ̀yàn kúrò nínú ìdààmú astaghfirullah wa atubu ilayhi òun náà ní kọ́ ọmọ sáájú ọlọ́run kó fẹ́rí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìdààmú ayé ẹ̀ṣẹ̀ lọ́fà nínú àdúrà tá a máa ń ṣe allahumma inni a'udhu bika min al-hammi wal huzni wa min al-'ajzi wal kasali wal bukhli wal jubni wa tala'i ad-dayni wa nínú àwọn ìtẹ́yàn máa ń ṣe ìtẹ́yàn máa ń bẹnu bànújẹ́ ayé òun náà ní tilawatul Qur'an lọ́dún sálọ̀ aláwọ̀ ya kò sí Qur'an kọ́ máa ka Qur'an wà tó fi ka ojú owó mẹ́ta mẹ́rin ọlọ́wọ́n sọ bọ̀kan balẹ̀ yóò sọ kalẹ̀ sínú ẹ̀mí rẹ̀ dọ̀wọ́ òwúlẹ̀ lẹ́hàrí àdúrà tá a máa ń ṣe fún àwọn aburú lé ayé aburú wà ní ayé ọlọ́run òun náà ló ní kílẹ̀ ọmọ ní sáré máa kálákà máa sáde mi níbi aburú tí mo dá ọlọ́wọ́n ọba ojú yẹ wọ ẹgbẹ́ aburú bẹ́ẹ̀lì ayé máa sáde mi níbi aburú òru máa níbi aburú àwọn olóògùn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì oògùn nù jama wọ́n dìdì kudì wọ́n darúkọ rẹ̀ sí wọ́n wọ alálìjàn lóburú kan sí ọ bí kò máa lọ lè ba nǹkan jẹ́ gbogbo àwọn aláburú yìí ọlọ́wọ́n ọba jí oyé wáyé pé wọ́n wà ọlọ́wọ́n ní kànáàbì ọmọ jẹnu kọ́mọ sàdúrà bá mú kábúrò ọmọ bá ṣe é ọlọ́run sọ fún anábì pé kúlẹ̀ àwọn tó bá bẹ̀rẹ̀ náà èmi mo la àwọn èèyàn èmi ọlọ́run ọba ọba àwọn èèyàn ni ọmọ fi wà sọ èmi ní kápá lé wọn lérí máa bẹ̀ mí níbi aburú àwọn èèyàn aburú ọkàn wọn máa béèrè ìsọlọ́wọ́ mi níbi aburú àwọn àlìjànú àtàwọn ọmọ èèyàn bàbá ń ka fálákì àti náà ìdáàbòbò yóò máa wà fún wa má sọ nǹkan mára má dẹ̀ nǹkan má dì má o sọmọ fún àpariwo látijọ́ yìí gbogbo ẹni tí bá ti ń ṣẹbọ tí ó rò pé nítorí kó wọn wá lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ìtọ́lọ́run dàkan lòun fẹ́ wá lọ onítọ̀hún ọlọ́run ò ní sọ ọmọ ọlọ́run fẹ́ fà á lé ọ̀tá rẹ̀ lọ́wọ́ nìyẹn kàṣẹ́rò kùfù ká máa ṣẹbọ ká máa lọ́n ká máa nǹkan ká máa jó nǹkan máa nǹkan ká ní yóò wá dáàbò wá protection ẹ̀bọ ni o ẹni bá ń ṣe kò ní ẹran kọ̀ láwẹ̀ ẹ̀yọ́ màá yá mi àdúrà máa ṣe o má pè ọ̀sá burú o má sì já mọ́ ọ má sì fowóra rẹ̀ àná káwọn aláburú ọba tiẹ̀ jẹ́ ọmọ sàdúà falaki nas ọmọ kakulu Allah ọmọ kasọ́tò bakara ọmọ káyẹ́ talikursi anábì ní tẹ́ ẹ̀ bá fẹ́ kójú burúkú wò yín ẹ máa sọ pé a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wahama wa min kulli ayni laama wọ́n lọ́wọ́ ọba ọmọ wá sọ níbi aburú èṣù níbi aburú àwọn kòkòrò olóró mo sì wá sọ níbi aburú àwọn olójúkojú tí wọ́n rájú máa ní títẹ̀ ní ó sì máa bàjẹ́ ẹ̀rọ̀mọ̀ yá mi ànábì wọn ni ìmọ̀ wọ́n sọ fún asánà tó ṣe adé ọ̀yẹ́ dúkùn bá bí kalima ti la ìtaama mi kò lè ṣètò ni wàhámà wọ́n mi kò lè àyìn nílá àmàtì ẹ̀rọ̀mọ̀ yá mi tábà fẹ́ sùn lálẹ́ bó ti fẹ́ sùn yẹ àwọn kan sùn àwọn tẹ̀sẹ̀ jí ni aago mọ́kànlá ni àwọn tẹ̀sẹ̀ jí ni àwọn tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ àwọn tí wọ́n ni àwọn tí wọ́n sàṣì ni àwọn tí wọ́n kan sí ni gbogbo àwọn aláburú ọlọ́run bá jẹ́ yẹ pé òru ìlọ̀sán ti tiwọn àwọn kòkòrò burúkú wọn máa rìn lóru anábì wa ní tọ́ba ti bọ́ sórí bẹ́ẹ̀dì kọ̀ọ̀ka Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ayatul kursi kọ̀ọ̀ka yẹ ọ̀kan lẹ́yìn náà tẹ́ǹpù tó fi yẹ̀dẹ́ yìí ọwọ́ afátẹ́gùn sí ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀pọ̀ àwọ̀pọ̀ ọwọ́ afátẹ́gùn sí fẹ́ ọwọ́ ka kul wallahu ahad ọ̀ka ó tún ṣe lẹ́ẹ̀kejì ó tún ṣe lẹ́ẹ̀kẹta sọ́tún ikhlas sọ́tún falak sọ́tún nas mẹ́tẹ̀ẹ̀ta lọ kà sí ọwọ́ rẹ̀ dọ̀tẹ́ ni lẹ́yìn ìgbà tó ti fàtẹ́gùn sí ọkọ̀ọ̀kọ̀ fàtẹ́gùn náà kò tó kà ẹ̀yàn máa yá mi bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ó fẹ̀rẹ̀ àbí tó bá ká nínú ara rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú kan ò ní ṣe ọtí lọ́ọ́ fi ṣe kí ni tí lọ́ọ́ fi máa. a tún tẹ̀síwájú lérí àwọn àdúrà wo la lè máa ṣe fáwọn ṣòro nínú ayé wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ yìí tá a wí kọ́lọ́mọ́sájọ́ sáǹfààní fún wa kọ́lọ́ mú wa dúró kọ́lọ́mọba aláà kọ́ tẹ̀wá bá fún ẹ̀sìn rẹ̀ kọ́lọ́mọba aláà kó fi àwọn orúkọ rẹ̀ lé wa lẹ́nu kọ́lọ́mọba gbàdúrà ní kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún allahu subhanahu wa ta'ala ọlọ́mọba tó ṣe rán fún àwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akóredé kọ́lọ́mọba kí yé bá aṣọ wọn kọ́lọ́mọba kí yé jẹ́ kárí wọn pẹ́ kọ́lọ́mọba gbogbo wọn tó ṣàlàyé kọ́lọ́mọba jí ó ṣàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa kọlọmba kó gbàdúrà wa rọmọdánù tá ń gbà ìkọlọmba kó gbà lọ́wọ́ wa abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe iṣẹ́ ẹ̀mí wa bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò wa alihidaya afa ní ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àdúrà tá a máa ṣe lórí àwọn ìṣòro kọ̀ọ̀kan tó bá ń kojú wa subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu wa rahmatullahi wa barakatuh